ìdí bọ̀dọ̀ ọlọ́run wá kẹ pé ẹni tó wá kú fún un láàsì wọ́n lọ sí síbi ilẹ̀ rẹ̀ kan tí ò tí wọ́n develop pé táwọn lè advice ẹ̀fẹ́ bó ba lè lọ tẹ kófẹ̀ kan convert bẹ̀rẹ̀ síbi tí ó máa ń ṣe àwọn òkú rẹ̀ sí well no problem tó bá gbà bẹ́ẹ̀ kò sí wàhálà yọkàn jẹ́ mákúbárà fúnra ẹ̀ àwọn tó bá fẹ́ sí òkú ó bá gbà ìyẹn sàbẹ́ tàbí pé kó tó padà máa ṣe sínú ibi tí tó padà ń gbé lọ ọ̀nà sì ń sakọ náà ni ẹ gbogbo akọ́sẹ́rí tí ń ṣe àwọn èèyàn kò sí ibi téèyàn lápàlẹ́ tí ó bá ti kú gbogbo ibi tí ń àwọn èèyàn sí òun bí nǹkan bá padà bá àwọn ọmọ tiẹ̀ wọ́n wo kùsì ẹ̀ gan torí bá fẹ́ ta lé ní ìsìnlẹ̀ pé wá wá o mi ò awo ni o táwọn ọmọ wa kà pé ọlọ́run fún yóò ṣe ọkàn rẹ̀ sódodo ojú téèyàn ń tó wáyé pé bíi tẹ́ náà bá ṣe sí gbogbo àwọn mùsùlùmí tán bá lọ lè ṣòkú síbẹ̀ àwọn náà ṣàdúrà fún gbogbo wọn papọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí táwọn yẹn máa lọ ṣòkú tí wọ́n lẹ́nìkan nílẹ̀ kan nínú igbó kan ibẹ̀ láwọn fẹ́ lọ sí sani lọbẹ̀ lẹ́yìn ìgbà tán bá ṣe síbẹ̀ ẹ máa lọ fòkú de ilẹ̀ mọ́lẹ̀ ẹ dákun tẹ́ òkú wá de ilẹ̀ mọ́lẹ̀ mọ́ nísìnyí ibi tẹ́ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni ẹ má dá lóhùn ọlọ́run àlọ́ àwọn ọdún sàn kù. رضي الله عنه ايه